فالذك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا لأتكياء وأفصه الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه وبعد ọpẹ́ni fún ọlọ́run subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe nínú àánú ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa tí à ń gbọ́ àti èmi tí mò ń sọ̀rọ̀ láti tún máa pàdé ní òní tí ṣe ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n nínú oṣù Ramadan Ramadan tí í ṣe oṣù kẹsàn-án àwọn ẹlẹ́sìn Islam eléyìí tí jíra nabi sallallahu alayhi wa alayhi wa sallam tó jẹ́ ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún mọ́kànléní ogójì ká tó mọ lọ nínú ọ̀rọ̀ gbogbo èyí tó ṣe pé ẹ̀yin ni ẹ̀ ń ná ó sì mọ lágbára tí ètò yìí ti fi ń wáyé ọlọ́run bá kó bá ní san yín ní ẹ̀san olóore kọ́lọ́run sì bá ní dúró tì yín ọba tí ń fi àlùbáríkà ṣiṣẹ́ yín lánàá tó bá di ọ̀la ọlọ́run mọ́ yọwọ́ rẹ̀ kúrò ńbẹ́ o ọlọ́run túnbọ̀ bá dáàbò rẹ̀ bọ̀ níbo ibi tí ẹ bá wà jazakumullahu khairan fún àǹfààní àwa tí àwa náà bá tún wá fẹ́ darapọ̀ mọ́ àwọn èèyàn báyìí àkáǹtì nọ́mbà wa ní Jaiz Bank ó ní zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine Alihuda Islamic Development Foundation ní Jaiz Bank. pẹ̀lú àánú ọlọ́run lónìí a tún mọ tẹ̀síwájú pẹ̀lú ẹ́písòdù ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ wa eléyìí tá à ń bá bọ̀ wá láti ọjọ́ ìjẹta nípa ọ̀rọ̀ àdúà àti wàá tu ọ̀rọ̀ náà ní sísẹ̀ǹtẹ̀lé lẹ́sẹẹsẹ títí tá a fi ba débi pé tá a bá fẹ́ ṣe àdúrà yìí báwo ni ẹ̀kọ́ tí a sì tẹ́wọ́ sí Allah subhanahu wa ta'ala tá a fi ní káwọ́ náà padà ní òfìfo kọ́lọ́n kọ́mọ jẹ́ kí ọwọ́ àdúrà wa tí ẹnì kọ̀ọ̀kan wá tẹ́ ọlọ́mọdé àká lófìfo lópin ìgbà táwọn náà bá ti tẹ̀lé májẹ̀mú léyìí tọ́lọ́run bá tó ní ká tẹ̀lé ká sì jìnà sáwọn tọ́lọ́run ní ká jìnà sí. bisimilá. a'udhu billahi minash shaitanir rajim bisimilahi rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah wa salli allahumma wa sallam ala muhammadin wa ومن تبعه بإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àlẹ́yìn tí a ti fi ògo fún Allah subhanahu wa ta'ala ọpẹ́ àti ẹ̀yìn àìsí sálámù síra wa ìbùkún ọlọ́run àlàáfíà rẹ̀ kí ẹ̀rẹ̀kọ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa bákan náà àtún sọ pé jazakumullahu khairan ẹ̀yin tẹ́ ẹran fadilatul imam siwa wa sí ètò yìí sí gbogbo mùsùlùmí látara sísanwó ètò yìí wọ́n ti jíṣẹ́ àyàbáyà ń gbà tọ́jọ́ pa àwọn ni wọ́n rán àwọn náà fi sọ lárabọ́ débẹ̀ wọ́n jíṣẹ́ ọlọ́run kí ó bá a ṣe dáadáa fún yín àwọn tí ẹran ìmí náà àwọn náà ti gbọ́ gbogbo olè sì ń gbọ́ báyìí ọlọ́run kí ó bá a ṣe wa torí pé ẹ̀yin ni ẹ̀yin jẹ́ kí ètò ọmọ torí pé mélòó là wà kí la ọlọ́run tí ẹ wá ń bá bàrà lára wa jẹ́ pé ẹ̀sìn rẹ̀ múmúláyà yín ọlọ́run kọ́ bá a sàn yín lẹ́sẹ̀ àtúntò kò jẹ́ sáà kún lọ khairan. àmín. naam a máa tẹ̀síwájú lórí àwọn àdáàbò tó ní í ṣe pẹ̀lú àdúà ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú àdúà gẹ́gẹ́ bá a sọ fún wa pé tó bá pé yẹn lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe lọ́gba ẹ̀kọ́ àbọ̀dọ̀ lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lábẹ́ àyà tí ọba adẹ́dà allah subhanahu wa ta'ala àṣẹ ọlọ́run ní kápè alukawani rẹ̀ ní kó wọ́n dá wa lóhùn ó ní odòkó ní astajib lakum ẹ pè mí ń dá yín lóhùn ṣùgbọ́n dájúdájú innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannam da'irin ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n ń ṣe kẹ́kẹ́mbà tí wọ́n ń gapá tí wọ́n láwọn kọjá mímọ́ kíkpé mi ọlọ́run ọkọjá mímọ́ sìn mi ọlọ́run yálà pẹ̀lú àwọn ìbáàdà tó jẹ́ du'aul ìbáàdà àbí tó jẹ́ du'aul talab tọ́pù nǹkan mí ni wọ́n ń képe nǹkan mí ni wọ́n ń jọ́sìn fún ọlọ́run ni wọ́n wọnú náà àjò òkú lẹ́ni yẹpẹrẹ báyìí òkú ọjọ́ ní àpọ́nlé tó láyé àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọ̀sẹ̀ wá ní ẹni iná. báwo ni wàhálà wàá ṣe ní gbé tọ́ra ń ṣàdúrà lóòótọ́ ṣùgbọ́n sọ́nà tọ́tọ́ là ṣe àdúà náà ilé ni àfi bùkátà sí pé ká ṣàlàyé fúnra wa níbi ànábìtọ́lọ́run rẹ̀ sí wa bó ṣe mú wa fún wa àwa ti mú àwọn ẹ̀kọ́ oríṣiríṣi wa níbi tá a dá ìbánisọ̀rọ̀ wa dúró lánàá òun náà ni nípa ẹ̀kọ́ àdúrà ẹlẹ́ẹ̀karùn-ún tọ́pẹ́lẹ̀ karùn-ún iná ẹ̀kọ́ àwọn míì sínú a ní àfẹ́kógùn lọ rẹ́rẹ́rẹ́ láfi kó bíi mẹ́ta sínú akọ́tọ̀ míì ni pé a ní a dojúkọ alikibla a rẹ̀ òun wálẹ̀ bákan náà a tẹ ọwọ́ wa bákan náà a sì ní mọ dóńdó pé afẹ́ mọ sàdúrà bíi pàǹkéwì pa afẹ́ kọ́ mọ parí pẹ̀lú lẹ́tà kan ìta ń pè ní asaja ọ̀bọ̀dọ̀ sí fún wa a ní kàláfà ara wa pẹ̀lú nǹkan tí ọlọ́run bò béèrè lọ́wọ́ wa níbi ìsàdúrà kó lè jẹ́ ká ń bẹ ní ẹni tí ń yẹpẹrẹ ara rẹ̀ fún bá dẹ́dà tí sì ń fi hàn pé òun ní bùkátà ní ọ̀dọ̀ rẹ̀ àwa fún wa láwọn ẹ̀rí ọlọ́kan ọ̀jọ̀kan nípa àwọn hadith látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa lórí ìdojúkọ alkibla a tún fún wa lẹ́rìí pé àdìsí tiẹ̀ pọ̀ tọ́fẹ́ lè tó ọgọ́rùn-ún kan lórí pé ànẹ́bí mọ́ tẹ́wọ́ kódà rínú àwọn sọ̀hábà tí wọ́n ń tánibà fẹ́ sàdúrà tánibà tẹ́wọ́ níjọ́ táwọn bẹ́ńbẹ́ ànẹ́bí gbọ́wọ́ sókè débi pé àwọn sì ń rí funfun abẹ́yà oúnṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kódà níjọ́ kan arákùnrin kẹ́ńbẹ́ tí ń pè ní daus òun hùwà kan arákùnrin kan tí wọ́n ń pè ní tufail bùnú amúri òun wá ń sọ fún ànẹ́bí pé wà ànẹ́bí sàdúrà ọwọ́ ni wà níbi sàdúà ludaus òun wò pé àdúà tó bá ní wọ́n sàdúà fún èèyàn ó yàtọ̀ sí wọ́n sàdúà lu èèyàn gẹ́gẹ́ bíi pé làhú àti làhá àti àléhá pé láyé kàlífù láwù náà sá ilá ó sì ha làá má wá àléhá. ọwọ́ sọ fún ànẹ́bí sallallahu alaihi wasallam pé wà nẹ́bí à dáùsì ti ọ̀sẹ̀ ọ̀ ọ̀sẹ̀ lọ́hùn ọwọ́ ni fad'u Allah àléhá sàdúà lu gbàtánẹ́bí kẹlá tara àánú anabi wa dojúkọ alikibla wa rafa'a yadayhi anabi wa gbé ọwọ́ wọn méjèèjì sókè faqal anabi wa ń sọ pé allahumma adi dawsan ọlọ́run bá ń fi dawsa bá ń fi mọ̀nà ó túmọ̀ pé gbogbo nǹkan táwọn ẹlòmíì lè wò ó pé ah, ìpè lọ́yẹ kẹ́ ẹ ṣẹ́ fún lágbájá táwa bá ní fíṣàn pé àá ah, ah, níbi kọ́mọ̀nà ìbẹ̀ lórí ń bẹ fún wa ìṣẹ́ẹ̀dì bẹ́ẹ̀ á lo ẹ̀kọ́ tà nẹ́bì kọ́ wa látara àgbéyà al pé ni àwọn tọ́jú àwọn mùmíní o ìzá kọ́ tọ́ba ọmọlùjá ìlú nà kọ́ọ̀lù sàlámà eléyìí ń túmọ̀ pé tí wọ́n bá wọn sọ̀rọ̀ lọ́rọ̀ orí ahun pé bilisani lumakọ́ọ̀l lọ́rọ̀ tí ọ̀dà tó ìkóhùn náà fèsì tí ọ̀dà kò ní ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bilisani làálì náà ni àwọn sọ pé ọlọ́run kọ́ bá ń ṣe ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà ni ànábi wàá sàdúrà níjọ́ náà lọ ànábi dojúkọ alikibla ànábi tí ọwọ́ ọwá ni ọlọ́run ń fi dáus eléyìí náà ń bẹ́ẹ̀ náà àwọn nǹkan tí wọ́n jẹ́ kí àdúrà ẹni ọgbà gẹ́gẹ́ bí àdìsá kàkúyà ànábì ní ọlọ́run ọba yín ọba onítìjú alápọ̀nlé ni ìmọ̀ tìjú kẹ́rù rẹ̀ ó tún otu ní bá gbára lẹ́rù ọlọ́run tó lu ẹ̀kọ́ àdúrà kó tẹ́wọ́ sọ́dọ̀ rẹ̀ kó wá dá ọwọ́ rẹ̀ padà lófìfo àwa ní bá a ṣe tẹ́wọ́ ń bi àdúrà ní wíwòye sí àwọn àdìsá ànábì sallallahu alaihi wasallam pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn sọ̀hábà nígbà tí ẹlòmí àmọ́ ra wọ́ bí arin tí ń ra róbó ẹlòmí bí pọ́fẹ́ gbé ẹrù sórí ẹlòmí àmọ́ ṣe báyìí àwọn tí wọ́n wà láìpẹ́ àwọn ọmọ rẹ̀ yọmọ ra wọ́ báyìí ẹlòmí òun lè mọ̀ ṣe báyìí ó lè mọ̀ ṣe báyìí so gbogbo eléyìí bẹ́ẹ̀ kọ́ ni ìlànà anabi sallallahu alayhi wa sallam alákọ̀ọ́kọ́ ńbẹ pàápàá jùlọ àwọn àdúrà òkèmẹ́ta ń pè ní dùn áwò àwọn àdúrà tó pé ọkẹ́wà general àbí tá lè pè ní mutlak anabi sallallahu alayhi wa sallam anabi àmọ́ gbé ànábì àmọ́ tẹ ọwọ́ wọn dọ́ọ̀mọ̀n láhùnmá lẹ́ni tí wọ́n pa ọwọ́ méjèèjì pọ̀ báyìí ọwọ́ ànábì ọwọ́ báyìí pé méjèèjì ó kóra wọn báyìí tẹ́ pé àwọn ọ̀ka nínú ò dì tọ́wọ́ jẹ́ pé ọwọ́ ànábì sallallahu alaihi wasallam yóò dé déédéé igbá àyà wọn àbí bí èjìká wọn so ọ̀nà alákọ̀ọ́kọ́ iná ni eléyìí pàápàá jùlọ nígbà tí wọ́n bá ń bẹ ọlọ́run ọba adẹ́dà lérí àwọn àlámọ̀rí nípa àlámọ̀rí gbèsè ayé ọwọ́ yìí tí wọ́n tẹ́ tí wọ́n fi kóra wọn tó sì jẹ́ pé ọwọ́ wọn yìí ó lè dojú kọ ojú wọn tẹ́ pé yọ wà ní déédéé ojú wọn àbí kí ọwọ́ yẹn tẹ́ lè jọ kọjú sí sámà ìlànà alákọ̀ọ́kọ́ iná ní eléyìí tẹ́ pé ẹ̀yìn ọwọ́ yẹn òun kọjú sí alikibla tí ó túmọ̀ pé ojú wọn fèsì inú àtẹ́lẹwọ́ yẹn lẹ́yìn ìgbà tí wọ́n ti pa ọwọ́ méjèèjì wọ́n pa á papọ̀ wọ́n fi kóra wọn lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìlànà alákọ̀ọ́kọ́ eléyìí eléyìí tá a sọ lálàkọ́kọ́ yìí eléyìí wà fún àwọn àdúrà àdúrà àwòtá bá ń ṣe bóyá yálà níbi wítìr gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀kan náà apá onímọ̀ pé tá a bá ń ṣàdúrà níbi wítìr tá a mọ̀ ká kùnúùtù wítìr yẹn so kọ̀sá burúkú àtẹ ọwọ́ tá a bá ń wá òjò àdúrà hajj ní àràfá àtàwọn àyèmí ju alákọ̀ọ́kọ́ àti ti àárín tán eléyìí jẹ́ general fún adua ṣíṣe ní alákọ̀ọ́kọ́ ìpele àkọ́kọ́ ìpele ẹlẹ́ẹ̀kejì nípa bá a ṣe tẹ́wọ́ eléyìí ní í ṣe pẹ̀lú gbàtà bá wà ní orí mímbàr tó ń túmọ̀ pé báyà ń wá foríjì fọlọ́n báyà ń gbàtà parí kútúbà jùmọ̀ tàbí káwọn sọ pé tọ̀ ọlọ́run pa ṣàforíjì fún wa foríjì àwọn òkú wa wọ́n gbàtà bá ń ṣe nítorí pé lórí kútúbà la bá wà ní jùmọ̀ ọ̀nà tá a mọ́ gbà fi ṣàdúrà níbẹ̀ yẹn ni pé a nà ìka ìka tá a mọ́ fi ṣe tàṣáwó tá a fi ṣàtáyà òun lá nà sókè bó ṣe wà ní sunan nabi sallallahu alayhi wa sallam a ní tẹ ọwọ́ wa níbẹ̀ yẹn yálà wa tá a jẹ́ imam àbáwa tí a jẹ́ jàmá tí imam fẹ́ ṣáájú irun fún torí pé eléyìí pàtàkì débi pé àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam àwọn eré bàjẹ́ àbí ohun tó takò lànà nabi sallallahu alayhi wa sallam kí wọ́n dákẹ́ tí ó wá dàbí pé ìwọ náà mọ ọba tiẹ̀ náà lọ ládàá dálẹ̀ tiẹ̀ kí náà mọ ọba tèmi lọ kásámọ́jọ́ takò ara wa kájọ mọ pín àwọn èèyàn sínú àánú àwọn sọ̀hábà ìṣe ìpè ìwọ hóòdì àwọn eléyìí kémi ní hóòdì àwọn eléyìí bẹ́ẹ̀ kò sínú ìlànà àwọn sọ̀hábà ló fi jẹ́ pé bá a ṣe ń lẹ̀ka níbi tàṣáhù torí pé mi tàṣáhù àtayá tá a mọ̀ ṣe yẹn náà ìka tá ọlágbára ìtọ́nù ju na idà ìtọ́nù lọ. tó jẹ́ pé nínú ààyè tá a ṣàdó àtàdó àgbà náà nígbà tá bá ṣe so nínú ẹ̀ka bá a ṣe nẹ̀ka àtàyà yẹn lánàá nígbà tí ìmáàmù bá ń sọ kútùbà lọ ìmáàmù ni ó nẹ̀ ìka yẹn àwọn tá a jẹ́ èèyàn yòókù àní tẹ ọwọ́ wa a sì mọ̀ sí àmì wa tí ò ní ju pé àmì àwa àti tí wa láàmú ọgbọ̀n kì í ti pé ariwo ge pé ẹ̀sà míì àwọn tá a bá jẹ́ ìmáàmù tá a mọ̀ sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ ọlọ́run tí anabi sallallahu alaihi wasallam mú wa náà ni ṣùgbọ́n báyìí ò káfẹ́ tọ́ àwọn yẹn sọ́nà aníbùkátà sí ká tọ́ wọn bá nẹ́bí sallallahu alaihi wasallam sí tọ́ wọn àti àwọn sọ̀hábà rẹ̀ ló fi jẹ́ pé ń jọ́tọ̀ kan nínú àwọn sọ̀hábà tí wọ́n ń pè ní Bishru bun Mirwan nígbà tó tẹ́wọ́ tí ń ṣe khutba láyé àwọn sọ̀hábà ó wá tẹ́wọ́ níbi ìgbà tó fẹ́ sàdúà ní júmọ́ àwọn sọ̀hábà wa sọ fún pé kódà adé tó sọ bó ṣe wà nù súnà nẹ́bì nìyẹn tó bá jẹ́ ní àwà lórí kútùbà ní ọjọ́ jumà lápẹẹrẹ so nígbà tá a bá wà ní maqamu dhikr wa du'a nígbà tá à ń ṣe kútùbà lọ́wọ́ bá a ṣe ṣe lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì àríkò ìka làánà níbẹ̀ yẹn torí pé ẹ̀sìn wa ó ní ohun tá a ṣe láyé kọ̀ọ̀kan tó fi jẹ́ pé yóò lè bọ́jú sójú ẹ̀ yọmọ wa túmọ̀ pé ká sí bí wọ́n ṣe ní á ṣe é kó lè bàa rí bíi ti rí àyàfi ń bẹ níbi irú ti khutba juma tá a gbọ́ àyàfi yìí nígbà tá a bá débi ẹlẹ́ẹ̀kẹta. náà ayé ẹlẹ́ẹ̀kẹta òun náà nígbà tí àwọn àdánwò ńláńlá bá ṣẹlẹ̀ tó jẹ́ pé àdúrà tìgbà yìí àdúrà táàmù lọ́gun ọlọ́run ọba ni tó jẹ́ pé yóò ti káwa gan lára pé àdánwò tó dé yìí ọ̀gá débi pé ìlẹ̀háwọ̀ ṣẹlẹ̀ ìmọ̀ ọlọ́gun ọlọ́run tá a wó ń kókó tó pé eléyìí a fi ìjẹniyẹpẹrẹ wa hàn yányán irú rẹ̀ ṣẹlẹ̀ sáà nẹ́bì nígbà tí wọ́n lọ sójú ogun tó gun lágbára ànẹ́bì wa tẹ́wọ́ ìtẹ́wọ́ ti bi eléyìí kódà ọwọ́ yìí yọ kọjá orí á pa ọwọ́ méjèèjì pọ̀ náà ni á wàá gbé kọjá orí pẹ̀lú ọwọ́ yẹn kọjá orí wa sókè yóò dógóńgó nígbà tó bá jẹ́ kí bá yá ogun ṣẹlẹ̀ àbí àwọn àlámọ̀rí ńláńlá tọ́jọ́ pọ̀ tó lè kó parun báàlù àbáwá gangan so èèyàn náwó sókè mbẹ tó yẹ pé ìnáwó sókè eléyìí ọwọ́ wa lè tayọ orí wa ṣùgbọ́n a pa àtẹlẹwọ́ méjèèjì a pa àpapọ̀ àfẹ́tì rẹ̀ kó ara wọn bíi talákọ̀kọ́ yẹn tọ́wọ́ jẹ́ pé ọwọ́ yìí ọwọ́ yìí tí a tẹ̀ yìí a rárára tí ó dókè pátápátá eléyìí ní í ṣe ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀ àbí àwọn ẹrù ọ̀jẹ̀jẹ̀ àbí ìgbà tí àgbàrá ńláńlá tó bá gbalé àbáwọn alámọ̀rìtọ́ lágbára mo wá ṣàlàyé pé níbi ẹlẹ́ẹ̀kejì yẹn tó bá jẹ́ pé lórí kútùbà àjùmọ̀ làwà tó jẹ́ pé wàhálà wá ṣẹlẹ̀ pé ọ̀dá dá òjò ọ̀rọ̀ ìmáàmù wa fẹ́ tọrọ òjò gẹ́gẹ́ bó ṣẹlẹ̀ sáà níbi sallallahu alaihi wasallam kò sábúrú ń bi irú pé a fẹ́ tọrọ òjò fún ìsìtìsíkọ́ níbẹ̀ yẹn ká tẹ ọwọ́ gẹ́gẹ́ sọ wáfà nẹ́bí sallallahu alaihi wasallam ìgbọ́ tí ọba jẹ́ bẹ́ẹ̀ àdúrà yóò ta lè fẹ́ sí wọn ni níbẹ̀ á nẹ ìkànnì. bákan náà torí pé ńgbà tó jòyìn òtún dá tó fi di jímọ̀ kejì tágbàrá ńláńlá tó fẹ́ mọ wọlé táwọn kẹ́ ń kú ilé náà alámọ̀rí ńláńlá ni ànẹ́bí tẹ́wọ́ níbi irú ilé òun ni mo sọ pé àyàfi ti ń bẹ níbi ẹlẹ́ẹ̀kejì eléyìí ni bí a ṣe máa tẹ ọwọ́ níbi àdúà ò so ọlọ́run kí ó ṣe lílo rẹ̀ nírọ̀rùn fún mi àti ẹ̀yin náà. a wá síbi ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹfà níbi ẹ̀kọ́ àdúà òun náà ni pé àyìnyẹ́jì sí máa dùn áá wọ́n yóò kinu ìjáàbá wọ́n yẹ́ dùkọ̀rọ̀ já òfin òun náà ni pé kásàdúà wa káwa specific pé nǹkan báyìí ni n fẹ́ kí ti pọ́lọ́ ntọ́ba wúwo ni ó ṣe là á sọ pé nǹkan báyìí la fẹ́ á sọ fọ́lọ́ bákan náà nígbà tá a báyìí ti lu ẹ̀kọ́ àdúà á di kọ́kàn ẹ̀wọ́ orin lẹ̀ pé a fẹ́ kí ọlọ́run ọpẹ́ ọlọ́run gbàdúà yẹn á gbọ́dọ̀ lẹ́mìí bẹ́ẹ̀ bákan náà á sì jẹ́ kí òòpù wa nínú ọlọ́run ìfọkànjìn pé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ abọ́dọ̀ ni nínú ọba adẹ́dà nínú àdúrà tá à ń ṣe á ní confidence nínú àdúrà yẹn pé àdúrà mi ó gbà kì í ṣe pé wọ́n ní á ṣe à ń ṣe níbo la ti rẹ́rìí eléyìí látọ̀dọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àdìsí abu hurairah tí wọ́n gbà wá. wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam ní kò gbọ́dọ̀ sọ pé ọlọ́run ọba mi foríjì mi tó bá wù ọ́ tó bá fẹ́ kó foríjì mi àbí kó sọ pé Allahumma amni in shi'ta wọ́n ọlọ́run ọba kẹ́mi tó bá wù ọ́ tó bá wù ọ́ kó sì kẹ́mi àníbi lèyàásìm lèyàásìm lè mas'ala ká wá specific ká sọ ohun tá à ń fẹ́ gbòógì fọlọ́run ọba dẹ́dà wa fa innahu la mustakir ala torí pé ká sọ bẹ́ẹ̀ yẹn kò tó lè fọ́ọ̀sì ọlọ́run sóhun tí ọba fẹ́ ṣe àti pé àìlẹ́kọ̀ọ́ ni sísọ bẹ́ẹ̀ kọ́ ọlọ́run foríjì mi tó bá wù ọ́ kẹ́mi tó bá wù ọ́ torípé ẹ̀ náà já wọ ní tàjọ ń bẹ ká sọ pé tọ́ba wú ọ lọ tọ́ba wú ọmọ lọ á rí i pé àmọ́ sọ bẹ́ẹ̀ fún àwọn èèyàn nítorí mọ̀ pé bàbá ṣe fúnra ẹ bàbá ṣe fúnra rẹ àìsọ bẹ́ẹ̀ fọba dẹ́dà pé tọ́ba wú ọ sì kẹ́mi tọ́ba wú ọmọ sì kẹ́mi wọ́ lọ́mọ àìsọ bẹ́ẹ̀ torí pé ń júwe pé àbàbàrà ọlọ́run nínú ẹ̀mí wa àbí àwà nípò ẹ̀ ń tọ́fẹ́ jin ọlọ́run ọba nípa eléyìí mọ́ ṣẹlẹ̀ sọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe àpèmọ́ra mímọ̀ àbí ìṣe ìdè áhùn wìláyà pa àjẹwà ọlọ́run ìpè ọlọ́run àbẹ̀ ọ́ pé o ṣe é ni tọ́ ọ bá ti ṣe é lónìí àfẹ́mọ́ à ìkọjá àyè lélẹ́yìí ìkọjá àyè ni kọ́lá tó bá jẹ́ pé bí àpẹẹrẹ rúrì la fẹ́ mú wa ọ̀pọ̀ láwọn ọ̀rọ̀ tó ń pamọ́ àwọn tọ́jú wà ní ìyọ̀ ọlọ́run ọ̀pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ pàápàá jùlọ irú afáwa àgbà afáwọn onísúnà abdulkadir kìláni rahimahullahu rahmatan wasa tó bá yà pé obìnrin kan lọ ni ọ̀tọ̀ ní ọlọ́run òun lọ́mọ ọdún ọ̀lẹ́ka ni àníkò ní bímọ ọlọ́run ọmọ rẹ̀ dèjì ó ṣe kí ni àwọn eléyìí sábàwọ̀ àwọn sánàdì àwọn ọ̀sán yìí bó ṣe jẹ́ pé nínú ìtàn nígbà míì wọ́n mọ̀ pé àwọn àmójúfò kọ̀ọ̀kan ń bẹ ṣùgbọ́n ó ti tako ìlú ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run àtàwọn àlàyé míì tí ń túmọ̀ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ ìtàn bí àwọn ọmọ kí wọ́n nífẹ̀ẹ́ àáfàá pé a fẹ́ gbé àáfàá wa ga ju àáfàá àtàwọn ọ̀tọ̀ ń lọ eléyìí náà ni wọ́n bí pé lágbájá lórí gbogbo wòlíì eléyìí náà tún pé wòlíì táwọn ṣé wò táwọn lè lérí gbogbo wòlíì so eléyìí ìgbọ́lá fún ẹni táwọn ń tẹ̀lé ju àwọn apá kejì lọ iná ẹ̀ ní mọ́ bírò àwọn ìtàn bẹ́ẹ̀ tó lè jẹ́ pé yọ máa júwe pé bíi pé yẹn rin ọlọ́run ọba adẹ́dà fín àwọn ẹni yìí ò rin ọlọ́run ọba fín àwọn nǹkan yẹn ò sì ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀ṣẹlẹ̀ tó yẹ pé bí àwọn ọmọ kéwú sẹ̀wọ̀n pé láwùjọ lè nínà tí wọn náà bá gbààyè ìgbàkúgbà àwọn ọmọ kéwú rẹ̀ fẹ́ẹ́ lè pè ọ́ lọ́lọ́run wọ́n fẹ́ẹ́ lè pè ọ́ lọ́lọ́run wọn náà sì lè ṣe bẹ́ẹ̀ o àwọn ọ̀rọ̀ tó fara pẹ́ bẹ́ẹ̀ táwọn ọmọkiri wọn fẹ́ gbé ọ sípò ọlọ́run nígbà wọn bá lọ́lọ́run ti fún wọn ní kún fàyẹ̀kún ntọ́lọ́run fi ń ṣe ọlá ọ̀kọ́dì òtí ìta kún fàyẹ̀kún ọlọ́run ti fún kún fàyẹ̀kún gbogbo wọn bá ti ní kó rí bẹ́ẹ̀ yọmọ rí bẹ́ẹ̀ ni áá so eléyìí tóbi o ó sì bọ̀ háyà ká sì wòye sí i ní so anabi sallallahu àbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ pé bó bá wù ọ́ ṣe tó bá wù ọ́ mọ̀ sí pé Allahumma fúlì ń ṣe foríjì mi tó bá wù ọ́ kẹ́mi tó bá wù ọ́ àbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ o ànábì ni ká ṣe àdúrà wa ká ní ẹni tí ń sọ ohun tó fẹ́ fọ́lọ́hún tó sì lágbèyè lé pé ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n a tún gbọ́dọ̀ fi ìkọjá àyè sí pé tó bá wù ọ́ ṣe tó bá wù ọ́ kọ́ mọ́ sí ìwọlọ́mọ àìsọ bẹ́ẹ̀ fẹ́ni tó dá wa torí pé bó ṣe é fún wa sisi rẹ kò dé ọlá rẹ kù àìsí rẹ̀ náà kò dọ́là rẹ̀ kù kò sì kábùkù bá torí pé ẹgbẹ̀lẹ́gbẹ̀rún àwọn yẹn ń bẹ tó ṣerú fún ò láti kanú so eléyìí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀keje òun náà ni pé àyìnyẹ̀lé hafi duha wọ̀yẹ̀kùnà salasan kama yambagi lahu alla yastẹ́pẹ̀tì eléyìí náà òun náà kó nǹkan sínú yìí òun náà ni pé níbi àdúrà wa ká

wọ́n ní anabi sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti lo káánà nítumọ̀ pé ohun tá anabi ti fọ́ọ̀mù abiti fún ó ti di abiti fún anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ pé níbi àwọn àdúrà míì náà ó lè kí wọ́n pé ó wù ilé ẹ̀mẹ́ta ẹni tí bá mọ́ sàdúrà àtikárù sọ̀bà wà màsà dáadáa ó lè kó àwọn kẹ́mi ó pé ẹ̀mẹ́ta àwọn kẹ́mi ó pé ẹ̀mẹ́jì. naam wọ́n ní anabi sallallahu fanabi bá sì ń bẹ lọ́hùn ní nǹkan kan tí ń béèrè kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́hùn sa àlàsàlàsàn ànábì máa béèrè nǹkan yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́dọ̀ ọlọ́hùn àwọn eléyìí láàrin àdìsí yìí náà làwọn afáwọn fi tafriqu láàrin àdùáhù wal mas'ala aw at-talab pé ń túmọ̀ pé alẹ́ pé ya Allah ya Allah ya Allah àbí ká pé ya Razzaq ya Razzaq ya Razzaq ya Allah ya Allah ya Allah ya Allah ó ursukuni ursukuni ursukuni tàbí kókó ya allahu ya razaq ursukuni ya razaq ursukuni ya razaq ursukuni anta takafalta biriski al-khalaiq yóò máa fa àwọn òkè mi àwọn òròyìn mi yóò máa fi kun wọlọ labọra rẹ lọ́rùn pọmọ sí kí àwọn ẹrú ẹnìkẹkọ wa bá ọ pé ọ̀rọ̀ wọn dọ́wọ́ rẹ̀ fúnra ẹ lóní wọn ti labọra rẹ lọ́rùn bí wọn sì mọ ọjẹ bí wọn sì mọ ọmọ alámọrin wọn inú súnà nẹbì ni pé kásàdúà lẹ́ẹ̀mẹ́ta àbí afẹ́ béèrè nǹkan béèrè ní ẹ̀ẹ̀mẹ́ta bákan náà ni pé àwa gbọ́dọ̀ mọ kánjú àgbọ́dọ̀ mọ fojú wà dùn àpádùn ọgbà òní allah yastapti abidua ìtumọ̀ rẹ̀ náà ni pé ká mọ́ kánjú la yata'ajjal àìkánjú ebi wọn náà mọ̀ lápẹ̀rẹ̀ láwùjọ lẹ́yìn ẹ nígbà pọ̀lọpọ̀ nígbàgbọ́ nínú oògùn wọ́n pe oògùn ní mọ́ jẹ́ kánkán ṣùgbọ́n àdúà ìmọ̀ ọlọ́ra gbígbàgbọ́ rẹ̀ ṣe rí àtìròrí rẹ̀ ni ìròrí rẹ̀ yìí sì ń fi irú ẹrú tó jẹ́ fọba adẹ́dà ń ṣàfihàn rẹ̀ pèsè ẹrú dáadáa ní ọ tí ń kọ̀ dára ọlọ́run níbo sì yẹ pọ̀ bàbára rẹ̀ síbẹ̀ ni sípò tó yẹ kọ́ gbọ́lọ́run sí ló gbé sí wọ́n náà wá wò ó bí tó fi ń tẹ́ra rẹ̀ jẹ àdúrà tó ọ̀kà sí yìí ohun irọ́ tẹ dìjọ́ náà àbí wọ́n tẹ̀ fẹ́ fún ọlágùnmu bọ́jẹ́ ti bà bọ́jẹ́ ti jẹ̀dí wọ́n náà wò ó tẹ́sí nítumọ̀ pé àdúrà ju oògùn lọ tí ọba tẹ̀ jẹ́ pé dán lọ ń fà àìwá fẹ̀mí sí pé àdúrà yìí yá àti ká máa wá kánjú wá gbígbà àdúrà torí pé lára àkánjú wá gbígbà àdúrà tó ti gbajúmọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wa àdúrà pé tọba ti ṣe lànà ọjọ́ méje ní kó tọba ti nǹkan yìí ọjọ́ mẹ́ta náà ló fi sá èyí nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọlọ́mọ kí ń wá káàkiri yọ dáhùn bíi náà ni níbo la fẹ́ kó àdúrà sí i tọ́ba wọ ọba tó dá wa a gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ tọ́ba wù asọ́ọ́dọ̀ àsìkò tó fẹ́ tó gbogbo nǹkan ló ti fàsìkò sí. ló fi wá jẹ́ pé ká padà sínú àdìsí ànẹ́bì tó jẹ́lé òye wa pé àìkánjú kódà Imam Bukhari níbi báàbù kìtàbù dùá wọ́n gbé wá fún wa pé báàbù pé ojúpọ̀nà pé àìkánjú àdúrà mọ́ gbà nígbà tẹ́rù ọ̀bá kánjú. wọ́n á ní àdìsí tọ́wọ́ látọ̀dọ̀ àbúrò látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì yustajabu li ahadikum ọlọ́run bọ́ mọ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan nù yín máa lẹ́mú ya àjèl tí ọba kánjú yẹkúl tí ọba sọ báyìí pé dàáwùtù fàlẹ́mú yẹ stẹ̀jìbìlì à ah, fàlẹ́mú yẹ stẹ̀jìbìlì yìí ń sàdúrà ọlọ́run ọ̀dá mi lóhùn síbí ìwọ náà fi ẹlòmíì pasọ̀ láti tì ìrun tí ó kì tí ó yẹ kéyìí tẹkùn ní inú àwọn tó jẹ ọ̀rọ̀ àlìjẹnà wọ ẹlòmíì ò sin lọ́wọ́ mọ́ àtàkùn pé ń béèrè bùkátà kí Ọlọ́run ọba ò ṣe fún un tẹkùn lọba ṣe fún ọ tó di ẹni tí ó sórí ibúra àtàlìkìyàmà ńkọ́ torí pé Yorùbá sọ pé à ń gba adìyẹ lọ́wọ́ ọkú ọlà àjòhùn orí àtẹsàjẹ ọba tó da ọmọ tó fìtì ẹ ó sì màsùkò tó fìtì rẹ tó tó wọn sì fọn títí ẹ ò ní bàjẹ́. àdìsẹ́ ilé Imam Bukhari àti Muslim ni wọ́n gbé jáde. ẹ wá já wò ìkẹ́jú gan fúnra rẹ̀ tí wọ́n ní àmọ́ kẹ́jú ń bí àdúrà yìí yàtọ̀ sáwọn ohun tíṣẹ́rí abá ní ẹsẹ̀ ilé ìkẹ́kàn láwọn nǹkan míì tíṣẹ́rí ayélujára kalẹ̀ Ọlọ́run ti jó yé wa pé ìkẹ́jú látọ̀dọ̀ ṣàìtọ́ nìyí ṣùgbọ́n ká ṣe nǹkan ní pẹ̀lẹ́kùtù ká lè rí bó ṣe yẹ eléyìí ni mo jẹ́ àárín nǹkan sí dáadáa yorùbá ni wọ́n sọ pé asáré tètè kò ní kọjá alé arìngbẹ̀rẹ́ kò ní sùn sọ́nà á débi tá à ń lọ náà ni síbẹ̀ ni wọ́n fi kùnrin pé wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ̀dá ò débi tó lọ bẹ́ẹ̀ dá ọba ti kánjú bùkátà ẹ̀dá yóò ṣe kíni yóò bí ya náà bàtà wa ni ọlọ́run wa ni tẹ́dọ̀ ọba ti kánjú àdúrà rẹ̀ ọgbà wọ́n wá ti pẹ́ òun béèrè ọmọ lọ́dọ̀ ọlọ́run ẹlòmílẹ̀ ọ̀dà gbogbo àwa tá a jẹ́ tálíkọ̀ nǹkan kúnlẹ̀ ńbẹ̀ lọ́wọ́ ọlọ́run tèmi lólóje ńlówó àti mi ọlọ́run tèmi ní ọkọ́lé láyé kún ó tó bí wa lẹ́lòmíì tó ń ṣiṣẹ́ tí ń tọrọ ọlọ́run tí kò ní ọ̀tí ẹ̀kọ́lé láyé kò tíì kọ́ eléyìí ò tó kọ́ sọpọ́ lọ́wọ́ ọba ọ̀gbàdúrà rẹ̀ torí pé ànábì ti jó yẹ wá náà hadisi mi àwọn àfáà wa sọmaráìsì rẹ̀ sábẹ́ nǹkan mẹ́ta wọ́n ní gbólóhùn tọ́lọ́yìn ànábì sọ pé ọlọ́run ó gbàdúrà ẹrú nígbà tí ó ti kánjú wọ́n á ní báwo ni ó ṣe gbà á àti irú ìta àfàwọn sàrúlójì náà gbé wá lórí ọ̀rọ̀ pé fa inna man rusika du'a lam yuhramu al-ijaba ẹni tọ́lọ́ ń bá ti rọ̀ lọ́rọ̀ kókó lè ṣàdúà ọlọ́run ọba ò ní ṣe gbígbà àdúà lè wọ̀ fún wọn wá ní gbígbà àdúà ọ̀nà mẹ́ta ni wọ́n pín sí wọn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé téèyàn bá ti ṣàdúà yẹn pẹ̀lú ikhlas ọlọ́run ló ń pè kì ṣe èṣù kì í ṣàlìjẹ̀nu kì í ṣe ṣéwù rẹ ló ń pè o sì fi kọjá àyè sí olú ẹ̀kọ́ pẹ̀lú àwọn mọ̀jẹ̀mọ́ àdúrà ló fi ń ṣàdúrà inú kọ́lọ́hún ó sì fún ọlọ́nà mẹ́ta yìí lọ́mọ wá gbàdúrà rẹ̀ sí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ìmà àyùyọ̀tọ̀ ọmọ azahar inú kọ́lọ́hún ọbọ̀ fún ọ nínú tó ń béèrè gẹ́lẹ́ gangan nǹkan tó ń béèrè kọ́lọ́hún fún ọ. ẹlẹ́ẹ̀kejì tí ọba fún ọ nínú tó ń béèrè gangan pé ilé lọ fẹ́ kọ́ an yusrifa anhu mina sóhìmà ó azọm kọ́lọ́hún ó lò ó pé òun fi kọ́ dí aburú tó ju tó ń béèrè lọ ṣebí wọn náà yóò bá sọ pé ikú tọ́ba yẹ kí tọ́ba yẹ kọ́ pa ni tọ́ba sí ní fìlà ó yẹ ká dúpẹ́ ọkọ̀ yẹ kọ́ lọ́ mọ́lẹ̀ nígbà tó tí màsín tó jáde ọ̀kadà rẹ jáde wọn kì í lẹ́nu ọwọ́ àfẹsẹ̀ hóyi ọwọ́ aládùn àárẹ̀ ọ̀gbà torí kọ̀ yẹ kẹsẹ̀ rẹ hóyi aláìmoore nírú ẹni bẹ́ẹ̀ wọ́n ní inú kọ́lékọ́lé òun fún ọ ní ohun tó fẹ́ gẹ́gẹ́ ọ̀nà àkọ́kọ́ ni wọ́tọ́lọ́ bá fún ní ohun tó fẹ́ gẹ́gẹ́ okú oríire àdúrà rẹ gbà mọ́ wàá wo ẹni tóun náà ń sàdúrà tẹ́jọ́ tí ni pé àdúrà ọ̀gbà torí pé ọlọ́run lè mú tiẹ̀ wá ń pé aburú kẹ́ ń bọ̀ àwọn àdánwò ohun tí ń lọ ọlọ́run wàá fi yẹn di pé èyí tó ọ. wọn ẹlẹ́ẹ̀kẹta àwọn àyìn tudakhira lahu inda Allahi yawm al-qiyama àbíkọ́lọ́ wọn wò pé kìí sáyé gan-an ní ti ṣe fún ọ ìní fún ọ ní tó béèrè ìǹtì ní fi kọ́ dí àdánwò fún ọ lálùkìyàmà mọ pa gbígbà àdúrà rẹ ni mo pa á mọ́ dì ọ wọ́n ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ torí pé ẹlòmíì mẹ́ta pé ọlọ́run ọ̀fẹ́ kọ́ wọlé ni wọ́n ń ṣàdúrà àdúrà sì jẹ́jọ́ sìn so iṣẹ́ rẹ̀ gẹ́lẹ́ mọ́fẹ́ gbé ọlọ́run wa kó àwọn àdúrà yẹn papọ̀ máwọn ọ̀wọ̀n bá aṣẹ́ rẹ̀ pé kó fi lè mọ́ bẹ́ẹ̀ nù àwọn olórí ibú lálùkìyàmà pé lálùkìyàmà níbi táwọn èèyàn ti ń wò tó pé àwọn tẹ́ ń wò lẹ́ni gíga wọ́n mọ̀ di ẹni yẹpẹrẹ àwọn tẹ́ ń wò lẹ́ni yẹpẹrẹ wọ́n mọ̀ di ẹni gíga idha waqa'atil waqi'a laysa al-waqi'atu kadhiba khafidatun rafi'a níjọ àwọn ọmọ àwòkẹ́ alágbájá náà ẹ̀kọ́ ni sí lágbájá náà ẹ̀kọ́ ni ọ̀kẹ́ àdúrà rẹ̀ tó ṣe láyé kọ̀kọ́lé láyé ṣùgbọ́n ilé rẹ̀ ṣẹgbẹ́ àwọn tó kọ́lé àwọn èèyàn ṣe bọ̀ yí rẹ̀ láyé yọ́ọ̀rọ̀ àwọn èèyàn ṣe bọ̀ yí rẹ̀ níjọ̀gbẹ́dàlì kìyàmà ẹ lè mọ òwò pé ìyàwó kan lónìí láyé ọlọ́run wàá kó àwọn ẹlẹ́yinjú ẹgẹ́ seventy fún àwọn tẹ́wọ̀n àwọn kan ló táwọn ọ̀bẹ lọ́hùn tó kí wọ́n bẹ́sùn múlẹ̀ wọn wá ní bẹ́láyè kẹ́ wọn ní bẹ́láyè gẹ̀ wọn ní bẹ́láyè ibi tí wọ́n ra nu ọlọ́run ọba dẹ́dà ọlọ́run mọ́sà wá bẹ́ẹ̀ o tí wàá sinú ẹni tí ó rí kẹrẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ nínú ẹ̀kọ́ àdúrà òun wa pẹ̀lú ìrántí ọlọ́run ọba ọba adẹ́dà pàtàbà parí ẹ̀ náà ká parí ẹ̀ pẹ̀lú ìrántí ọlọ́run ọba adẹ́dá náà níbo la ti rí àwọn èrè eléyìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tàbí ká tiẹ̀ jẹ́ ká fọ sàlátù anabi bẹ̀rẹ̀ nígbà tá a bá ti yin lọ́hùn tán ká tó fà sàlátù anabi parí káwáṣẹ̀ wí ohun tá à ń wí tá a bá fẹ́ wí láàrin rẹ̀ wọ́n ní afáwa fàdọ́là ọmọ obeid alhausi àwọn ni wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam wọ́n lá anabi sallallahu alaihi wa sallam wà nù masjid ìjọ kan ànábì wa gbọ́ tẹ́nìkan bó ṣe wá nù rìwáyà pé yálà báyàngbà tí tọ́wà ní sájídà níforí kanlẹ̀ àdúrà rẹ̀ wà rárá jáde tàǹpá ti sọ pé tọ́kọ̀ wọra wí jáde tí èjọ́ pariwo gèè láàrin ìwọ̀ntúnwọ̀nsì ìwà ń ṣàdúà nígbà tí ti sọ láti lọ́wọ́ wọn ànábì sallallahu alaihi wasallam wa gbọ́ àdúrà tí wọ́n ń ṣe yẹn lam yumajjidi Allaha wa lam yusalli ala nabi sallallahu alaihi wasallam kò kò màjádà ọlọ́run kò gbọ́lọ́run tóbi ń bẹ́ẹ̀ bákan náà ẹ̀kọ́ tọrọ kí àtìgẹ́ fún anabi gbà dúà yẹn ìgbà wa sọ àdúà yẹn tán anabi wa pè anabi ni a àjẹlìta ayò alimusọ̀lì wa olùkírun yìí ọ̀kan jù ń bẹ àdúà rẹ̀ kò sí bó ṣe tọ̀ nígbà anabi wa pè anabi wa kọ́ lẹ́kọ̀ọ́ pé báyìí ló mi bó ṣe yìí kọ́ kí lànà sọ fún anabi àdúkùn nígbà tẹ́nìkẹ́nu ibà ń àdìpẹ́ kẹ́lí òun là nẹ́bí wa padà lò pé ńgbà tẹ́nìkan nu yín bá ń ṣàdúrà àdéhùn wa sunanu Abu Daud àti àfọwà Nasa'i àti Tirmidhi pé ńgbà tẹ́nìkan nu yín bá ń ṣàdúrà tó fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba àdéhùn wa sọ fún un pé falyabda bitamjid rabbih kó bẹ̀rẹ̀ pẹ̀lú yínyìn fífògbò fọlọ́run ọba rẹ̀ ọba dẹ́dà rẹ̀ subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala Allahu akbar náà ti wá kọfẹ́ yìí fún anabi lẹ́yìn rẹ̀ summa yusalli ala nabiyyi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà kọ́ tọrọ kí á ti gẹ̀fà nàbí tọrọ lọ́nà lọ́pàṣẹ pé ẹ mọ̀ tọrọ kí á ti gẹ̀fà nàbí sallallahu alayhi wa sallam anabi wa summa yad'u báyàdàmà bí màá ṣá lẹ́yìn náà tọ́ba ti sílẹ̀ oyin lọ́hùn ó fògo fún wọn tọrọ kí àtìgẹ́ fún anabi sallallahu alayhi anabi ni kó béèrè ohun tí bá ń fẹ́. ṣùgbọ́n lè yàtọ̀ sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àbákọ́lọ̀ ń ti dáadáa fún wọn lójú kọ́ láwùjọ wa bó ti yẹ jẹ́ pé bẹ́ẹ̀ bó ti yẹ ká lò kọ́là ń lò táwọn pè é fúnra wa pé ọyá mẹ́wàá mẹ́wàá ẹja dé ládé torí pé irú èyí táwa ń ṣe yẹn òun ni Abdullahi ibn Mas'ud ra àwọn kan tí wọ́n ń ṣe wọ́n ń ka fúnra nínú mọ́tà tó ní a ah, aṣọ ànẹ́bí ò tí ì gbó igbá rẹ̀ ò tí ì fọ́ bí díà lèyí tẹ̀ ń ṣe yìí tí wọ́n tún wọn ká pẹ̀lú ògì kí ni kó akẹ́kọ̀ọ́ àwọn ìyẹ̀jọ́ kọ́yá ẹ̀yà sọ́sọ́ àfúlà ogógún náà ṣe subhanallah iye tó bá lè ṣe ṣáájú ṣe la ilaha illallah iye tó bá lè ṣe ṣáájú lábẹ́ hadisi yìí ṣùgbọ́n pé nìkan ní ọmọ pé fún wa bí páńpé antẹ́mù àbákùkọ fúnra wa eléyìí ò sínú súnà nàbì sallallahu alayhi wa sallam kọlọ̀n jẹ́ agbọ́ kọlọ̀ sì jẹ́ àtẹ̀lé torí pé masala tún bẹ́ ń bi pé káti ẹ̀ pé àwọn akẹ́lọ̀ jẹ́ akójọ síìmù níbi àdúrà ṣùgbọ́n àti ìdèdè eléyàn òun sì kọ́ ni táwọn sọ lọ́wọ́ ẹ̀kọ́ pọfẹ́sà dúà là ń yẹjú báyìí. náà ànábì wa gbọ́ náà ń ṣàdúà níjọ́ kan eléyìí famajjada Allah eléyìí ọfi ọfọn rere ọlọ́run ọfọpẹ́ fún ọfẹ̀yìn fún wa hamidahu ọtọdúpẹ́ fún wa salla ala nabi ọtọrọ kí adìgẹ fún anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ fẹ́ nìyẹn pé ah fẹ́yì tó ti ṣe yìí udu tujib wasal tuuti anabi ni ọ̀ya pé ọlọ́run ọlọ́run ọdọ̀ ọlọ́run béèrè ohun tó bá fẹ́ ọlọ́run ó fọ́n torí pé o ti ṣe bó ṣe yẹ kó o ṣe eléyìí ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ náà lábẹ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹjọ yìí kódà irú rẹ̀ ti wáyé níbi ìpìlẹ̀ alukurahan torí pé alukurahan ìwé ẹ̀kọ́ ni kámọ̀jẹ́pá amukuran ní ìwé tákẹ́mọ́ kà fi ṣàdúrà lásán láì níjẹ́pá ń wòye sí àwọn àyátì rẹ̀ torí pé gbogbo ìtọ́sọ́nà ẹ̀hún tá a sọ yìí pátá àpẹẹrẹ rẹ̀ ti wà ní alukurahan àwọn àyà wà ń bẹ̀ ṣùgbọ́n alimahu man alimahu ẹni tó bá mọ̀ ọlọ́mọ̀ tó bá jókòó tó alukur'an dáadáa yóò rí pàwọn ọ̀tọ́sọ́nà tá a kà yí láti inú alukur'an tàbí sànẹ́bí wọ́n ti mú jáde. wọ́n ní àpẹẹrẹ pé kéèyàn wá yin ọlọ́run ṣáájú kó fi ẹyin rẹ̀ kẹ́yìn kó fi tọrọ rẹ̀ sáàrin ìbẹ̀mí suratul fatiha lànàbí fi ni mo pín sọ̀láàtì ó ní ọlọ́run ni mo pín sọ̀láàtì irun kíkí àbádùá mo pín sí méjì ọ̀kẹ́ ọmọ jẹ́ alamin a rí i arrahman rahim àtúnyìn lọ́wọ́ náà ni maliki yawmiddin àyìn lọ́wọ́ náà ni lábẹ́ pé a ṣe tẹkidimu tẹmujid ìyìn ọlọ́wọ́n ọba àti sana fọlọ́run síwájú àwa ni nígbà tá a ní maliki yawmiddin àwa ni iyyaka na'budu wa iyyaka nasta'in wọ́lọ́wọ́n ọba láàmú fìjọsìn fún gbogbo ìgbà bákan náà wọ́n láàmú wá lórun rẹ̀ lọ́wọ́ àwa ihdina siratal mustaqim kódà ara ṣíṣe bẹ́ẹ̀ ni pé tọ́wa sójú ọ̀nà tọ́tọ́ ní gbogbo àlámọ̀rí ìgbésí ayé wa o. eléyìí ni ẹni tí ó jẹ́ mùsùlùmí míì tọ́lọ̀ ka àwọn Quran tí wọ́n tún sóyìnbó ló fi ní that means you Muslims you are not on the right path you are seeking for the right path so why saying ìdínà sirata al-mustaqim àwa sọ fún ọ pé torí pé kọ́kọ́rọ́ kékeré lè ba eyín ajá jẹ́ so translation pé guide us to the right path two ti mbẹ́mbẹ́ wọn ni ìtumọ̀ ohun ti mbẹ́nu fati àtànkà ni pé guide us on the right path pé tọ́ wa sọ́nà lórí ọ̀nà tá a wà yìí mọ́jà á sìn ín sí so a ti wà lójú ọ̀nà ṣùgbọ́n mọ́jà á sin ọ̀nà yẹn sí mọ́jà á ṣe bídíà mọ́jà á sàdádálẹ̀ mọ́jà á sin ọmọ wa bá lò mọ́jà á sin ìyàwó wa bá lò mọ́jà á handle wọn bí ò ṣe yẹ àìmọ́ ṣe mọ́ kọ̀ díẹ̀ sí wa ìtumọ̀ rẹ̀ ní ni àwa ni ọlọ́run tọ́ wa sọ́nà lórí ọ̀nà tá a ti ń bẹ̀ náà bàtàwà dínà sọ́tọ̀ mùsàkín àwọn sọ̀rọ̀ ọ̀nà tá à ń béèrè sọ̀rọ̀tọ̀ lẹ́dínà àná amta àléhìm lábẹ́ àná amta àléhìm pé ta ni mo ti dára fún yẹn àtútù wá fi ẹ̀yìn kún àdúrà yẹn tá à ń ṣe pé ọlọ́run ọba ni ọlọ́run ọba tí mo ti dára fún yẹn ghayrul magdubi àléhìm nínú ìròyìn ọlọ́run ni pé ọlọ́run mọ́ bínú wàlá dọ̀ọ̀lìn kó sì máa jójú ọ̀nà àwọn tí wọ́n ti sọnù àyà méjì tó tẹ̀lé nìyẹn òun náà tún ti ń fi ìròyìn ọlọ́run ìyìn ọlọ́run ọba òun náà tún ti fi hàn túmọ̀ pé ìtọ́rọ̀ wà láàrin ẹ̀yìn wà níwájú ẹ̀yìn àti ìfògúnfọ́lọ́hún ìròyìn rẹ̀ ó wà níkẹyìn rẹ̀ wọ́n ní àpẹẹrẹ níbẹ̀ ń sọ́tò fatiha. ńgbà wá rí báyìí tàbá wòye ẹ̀kọ́ yìí náà wà lára nẹ́bì níbi àdúrà tá nẹ́bì sallallahu alaihi mọ̀ sí pé ká ti ẹ̀yìn ọlọ́run ọba síwájú ẹ̀ ìfògo fún ìfọpẹ́ fún síwájú tó jẹ́ pé wa gáìdì wa báwo làwọn ní òsè sàdúrà nínú àdúrà ànẹ́bì tá nẹ́bì àwọn tó rí ànẹ́bì tán dáadáa afa Ibn Abbas ń bẹ́ẹ̀ tí wọ́n ṣàlàyé fún wa nípa wa náà táwa náà jẹ́ àfa àbá ajẹ́bálé ilé ǹjẹ́ àwọn ọmọ wa mọ ohun tá à ń ṣe ládùúà sí èso kọ àlùjànnú fa ní yàrá tẹnìkan ọgbọ́dọ̀ wọ̀ tẹ́kùn tá a gbé síbẹ̀ tí ń wíkìn nígbà tá a bá wọbẹ̀ alẹ́ ìta pàkájà aníṣẹ́rẹ́ tá a mọ̀ lù láàfin lè wọbẹ̀ torí pé ànẹ́bì ò ní kọ̀rọ̀ táwọn sọ̀hábà ò rí wọ́n tún fi mọ àdúrà tí mo ṣe lóru kí ni wọ́n náà ń pè lóru kí lọ fẹ́ filẹ̀ fáwọn ọmọ kí wọ́n fẹ́ kọ́ lára rẹ̀ àwọn ọmọ kí ó ti ń gbọ́dọ̀ rẹ̀ wọ́n náà tọ́jú bá lélẹ̀ kí làwọn ọmọ rẹ̀ fẹ́ kọ́ lára rẹ̀ sálùkùránì lọ ń kà ní àbọ̀fọ̀ nígbà tó jí lóru àsìkò táwọn ẹ̀dá ọlọ́run ń bọ́ lọ́wọ́ ọba sọ̀rọ̀ ìwọ́ wa ń bá ẹ̀dá sọ̀rọ̀ ó gbéra rẹ̀ sípò ẹni tí ọ̀gbọ́n kò lóye kò sì mọ ohun tó wá sí láyé ṣètọ́ni wa gbọ́n ju ọ lọ torí pé ọlọ́run lòun kọ ṣètọ́ni pé tiẹ̀ bàjẹ́ ọba yìí náà ó tún recognize ọlọ́run pé òun náà ló dáhùn òun náà ló tó wá pè kò pé mọ ọlọ́run ṣiṣẹ́ mi ó ní rọ́bì àkìrì ní ìlà ìyàwó mi yóò bá aṣọ wàhálà wa dé báwọ èṣù yìí ni wọ́n wá ń pè àbáwọn nǹkan míì tí wọ́n ń tẹ̀lé àwọn lẹ́yìn rẹ̀ Ibn Abbas wa ní anabi sallallahu alayhi wa sallam bó ṣe wá nù hadisi imaamu Bukhari tí wọ́n gbé jáde nù tírà wọn wọ́n ní káàna rasulillah sallallahu alayhi wa sallam anabi ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run kí àtọwọ́lọ́run kọ́ ọmọ ọba anabi sallallahu alaihi wasallam ọjẹ́ nìkan tó yẹ kó ìdá qama minal layl tánàbí bá dìde lóru tí ń sàdúrà lóru bá anabi sẹ́wọ́n sàdúrà rẹ̀ ni pé allahumma lakal amdu kódà àdìsí tá ń kà yìí olùdí tẹ́lá tó jẹ́ mùjáládì mẹ́rin wọn kọ lórí àdúrà yìí nìkan lásán allahumma lakal hamdu wọ́lọ́wọ́n ọba tiẹ́ ní gbogbo ẹ̀yìn tí ọjọ́ àti gbogbo tí ń bẹ láàrin sámà àtìlẹ̀ wàlákà alhamdu tọ́lọ́wọ́n bá tiẹ́ ní gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ anta qayyumu samawati wal ard ìwọ ni olùmúdúró sámà àtìlẹ̀ ààrí òpó kan ò ẹnì kí òpó kó sí àwọn bíríkìlà kan wọn ọ̀sẹ̀ bá rin gbọ́dà kan ọ̀bá rin òsè dẹ́kin rẹ̀ wọ́lọ́n ló mú dúró pẹ̀lú agbára rẹ̀ bákan náà nílẹ̀ wa man fihin àti tí ń bẹ lórí ilẹ̀ náà àti tí ń bẹnu sámà wọ́lọ́n ló máwọn náà dúró síbẹ̀ ọ̀wọ̀n wàlákàl hamdu tó tí ọba ti bẹ́ẹ̀ ni ọ̀yẹ́ká màlẹ́kà ọmọ jálùwá ọ̀wọ̀n wàlákàl hamdu ń gbogbo ẹ̀yìn antalhaku tàbí inú kọ́ ọlọ́run ni alhaku wa ipe òdodo ni ọ́ táwọn kẹ́ máa ń dá òtì tí wọ́n kò sọ lọ́hùn pé nǹkan ń sẹ́ àwọn èèyàn kẹ́ ń bẹ náà ni antalhaku òdodo ni wọ́n ọlọ́run ọba ọ̀ ń bẹ ni o wọ̀lìkọ́ òhù kàhaku pápàdé rẹ̀ àwa jábọ̀ fún òdodo ni wọ̀lìjẹ́nà tó hà kù pé àlìjẹ́nà ń bẹ fẹ́ni wọ́n ti dára òdodo ni o ní kọ̀ǹfàmù rẹ̀ mọ́ jẹ́rìí pé bẹ́ẹ̀ ni wọ́n náà rò hà kù bákan náà iná òun náà ń bẹ o òdodo lòun náà o a rí gbogbo eléyìí ẹ̀yìn ni báwo sì mọ ìyẹn báyìí ọwọ́ ni wọ́n nẹbi yóò hà kù kódà àwọn ànẹ́bí ọlọ́run tó rẹ́ wọ́n wá jẹ́ olùpàá àwọn yẹn ni wọ́n ń bẹ lóòótọ́ wọ́n tó nígbàgbọ́ náà àwọn prophet ọwọ́ kí náà ó dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ táyọ̀ parẹ́ tá a ṣèṣì rò eléyìí náà òdodo níbẹ̀ o ọwọ́ ni wọ muhammadu sallallahu alayhi wa sallam haq kódà òun muhammad gangan òun gbà pé wọ́n ló ṣeun bó ṣe ṣeun òdodo lòun náà o sallallahu alayhi wa sallam tọ́kì abáláńká tú àwọn ọ̀kọ̀ọ̀kan tó so mọ́kọ̀ọ̀kan ọgbàjú lẹ́kì ọjọ́ méjì lọ kódà wọ muhammadu akú lásán kí wọ́n sọ wọ́n mọ anabi sallallahu alayhi wa sallam àyídá anabi mọ̀ a rí pínpín láti pàtàkì sọ̀rọ̀ pé ọmọ ànábì òkú níjọ ọdún tó ọ̀pọ̀lọpọ̀ akí gbogbo ẹ̀yìn tí ẹ̀yìn tẹ́ pè lẹ́yìn ètò àbáwọn mìíràn tí wọ́n béèrè irú brọ́dà tí wọ́n pè wọ́n wá so wọ́n tí èèyàn bá gbọ́ tí èèyàn bá gbọ́ lóòótọ́ yóò ṣèyàn lé mọ̀ ara pé sáadà nẹ́bí wa mọ̀ nínú abọ̀dọ̀ mọ̀ tán rẹ̀ abọ̀dọ̀ mọ̀ tán rẹ̀ kódà tí ń bẹ ní wa pé ètò yóò padà tún ní ẹ̀ka tí ó ní ọjọ́ mi yàtọ̀ sójú òní bàtà pé yóò bá a ṣe mọ̀tì àwọn ọba ayé pípa tó bá kíníkẹ́ kó ń bẹ̀ ìgbìmọ̀ ìbáyé ló ṣe abọ̀rọ̀ mọ́ àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba wa dáadáa tá a fi ní mọ gba àwọn ọ̀tí ọ̀rọ̀ tí wọ́n kọ́ nípa wọn. wọ́n tán ibà ṣe yìí tán yọ wá pé laka aslamtu ìwọ ọlọ́run ni mo jura mi lẹ̀ fún wa bika amantu nínú rẹ̀ mo nígbàgbọ́ mo nígbàgbọ́ nù wọ ọlọ́run wa alayka tawakkaltu ìwọ mo gbára lé o wa ilayka anabtu ìwọ ọ̀dọ̀ rẹ̀ mo sẹ́rí gbogbo ọ̀rọ̀ torí tiẹ̀ ní sìnmọ́ fi bàjá kìí ṣe torí tara tèmi ni wọ́n bí ká àhásọ́mtù ọ̀wà wọ́n ilé ìka àhákámtù tó bá di pé ẹjẹ́ àròjọ́ ń bo lákẹjọ lọ ọ̀dọ̀ rẹ náà ní kẹjọ wa tó bá sì kẹjọ ọjà mi náà ọ̀rọ̀ ọwọ́ nífi dájọ́ ìní ìfẹ́ nu ara mi dá ọ̀wà ni ẹ̀wá wo ànábi sẹ́ wàá wíwọ́n ti ń fẹ́ o fàkùfẹ́rì lè ṣàforíjì fún mi má kọ̀ dámtù ohun tí mo ti síwájú lẹ́sẹ̀ wà má àkàrtù ohun tí mo ṣe lẹ́yìn lẹ́sẹ̀ wà má àsàràtù ohun tí mo ṣe ní kọ̀rọ̀ ní ẹ̀sẹ̀ wà má àlẹ́ǹtù ohun tí mo ṣe ní gbangba lẹ́sẹ̀ wà ní àǹtà ìlàhí ìwọ ọlọ́run mi o tí n sì ní ẹlòmí o la ilaha illa ant ìn lẹ́lòmí lẹ́yìn wọ̀ ọlọ́run. ọwọ́ àkú maharaj àwátàwọ̀ wá kí mo ṣe kàá lọ bí ọkọ̀ kọ́sìmọ̀ ọkọ̀ àwátàwọ̀ wá kí ó ń kọ́ ara àwọn tó kù abẹ́ lánàá ọ̀nì àbáyọ ń bẹ fáwa náà tabarẹ́dì láti lu ẹ̀kọ́ ìsìláàmù ẹ̀sìn tá pè lẹ́sìn wa tá a dúró tì bọ́wọ́ ikú bá ṣe mọ́ ní fi bọ́jú làǹfààní àwọn tí wọ́n kọ́ àwọn tẹ́ra isnu muslim fún wa ohun tó kù pẹ̀lú wa ní ìṣẹ̀báyà lójú méjì lálọ́ so kọ́lọ̀ sì jára àwọn èèyàn àwọn tí wọ́n ti ń béèrè fún náà pẹ̀lú ògọ́lọ́ àtún àtún fún síta so àwọn tó bá tún fẹ́ fáwọn èèyàn káwá wò ọ̀nà àbáyọ wa wá ní àwa tá a kéwù tá a gbọ́ lárúbáwá tó dáwò kún bàtà àdíkà kẹ́kọ̀ọ́ kọ́ ọlọ́run kámà àwọn òròyìn rẹ̀ tá a bá mọ́ kọ́ ọlọ́run ọba yìí lárúbáwá tá a ha sórí lárúbáwá ní yorùbá a a lè fi ìtumọ̀ tó ṣe déédéé orúkọ yẹn tó súnmọ́ a fi pè é kò ní jẹ́ pé a máa pe òjò ní òjò àbá máa pe àjàyí ní ajáyí a máa pe ọlọ́run pẹ̀lú àwọn okọ̀ni ní yorùbá tí ó bá túmọ̀ tí okọ̀ yẹn ni mu tàbí àwọn àdúrà tá nẹ́bì fílẹ̀ lápẹ̀rẹ̀ àtúkàn fún wa ń bẹ̀ tẹ́ pé ká dì í mú ìbẹnu tíra ìsinú muslim bó ti jẹ́ pé ìrántí nọ́mbà péjì tá a ti bá tẹ́ pé ànẹ́bì ni èèyàn ò ní fi bẹ lọ́hùn síbùkátà kan àfikọ́ lọ́wọ́ bọ́ dáa lóhùn àwa lọ kọ yorùbá àdúrà ní bá a ṣe bẹ́ẹ̀ ṣe ń kọ́ oríkì ìdílé oríkì ilé yín tẹ́ẹ̀ fi ń ki àwọn ọba tẹ́ẹ̀ fi ń ka àwọn òjòyè tẹ́ẹ̀ fi ń kira yín náà tẹ́ẹ̀ wá fẹ́ gbà pé dákun ọ wàá lọ kọ́ àwọn ìròyìn ọlọ́run àtòkì rẹ̀ náà ní yorùbá tọkùn gbàtọ́ bá kírun sẹ́tù ọ̀gbọ́n lárúbáwá ọmọ àwì ní yorùbá. tó ti jẹ́ pé ẹ̀sùn tó ti rọrùn transliteration ti ń bẹ tàkẹ́bùkátà kákẹ́kọ̀ọ́ báwo wa lílẹ̀ níta ìtumọ̀ ní sórílẹ̀-èdè wa ká máa wí ẹjẹ́ àwọ̀ àdúrà yìí mo fi ní ọ̀nà àbáyọ ní fáwọn táwa ní òkéwú tẹ́ pé ilẹ̀ òsì tí ìṣú atún lè ke káfí lè rọ́lọ́wọ́n bá wa bẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. anabi sallallahu alaihi wasallam ẹnìkan ń ṣàdúrà ńjọ kan anabi wa ni ah, ó kọ tó fi bẹ àwọn tó fi ròyìn tó fi bẹ lọ́wọ́ ní fi bẹ lọ́wọ́ gbàdúrà mi ẹ̀yìn ti

ìjánu mi ọwọ́ ọwọ́ ọlọ́run lọ́wà ìjánu mi ọwọ́ rẹ lọ́wà máàdí fi yahukmuk ìdájọ́ ọwọ́ ọlọ́run yọ ọmọ ọsẹ lórí mi lọ́nà kò sí ohun tó lè pé ọmọ ọsẹ o ìdájọ́ rẹ o ti parí ẹ yọ ọmọ ọsẹ lórí mi ni o adìlù fi yàkọ̀dọ̀ òk bákan náà èbùbù ọlọ́run tó ṣe bó ṣe ṣe mí déédéé ló ṣe òṣìkà fún mi déédéé ló ṣe pẹ̀lú mi o níbi níbi èbùbù tó pè fún mi àwọn àṣà àlùkà ì ń béèrè lọ́wọ́ rẹ o bikulli ismin huwa laka èyí tó fi ń lọ́n wo kọ́ kókọ́ káàkiri yẹn pẹ̀lú gbogbo kọ́ tó bá jẹ́ òkọ́ tìwọ́ ọlọ́run sẹ̀kọ́lẹ̀ ìtumọ̀ pé kò sókọ kẹ́ tó kù lórí tọ́lọ́wọ́n bá ní tó fi bẹ́ẹ̀ kì í bí ọ pẹ̀lú gbogbo kọ́ tó jẹ́ tiẹ̀ sàmẹ́yìtà bí yìí nafsaka tẹ́kọ̀ ìwọ lọ fún ọkọ nìlọ́ fi sọ́ra rẹ kì í ti pẹ́ nìkan lọ́sẹ̀ ìjókòó ti àwọn ọkọ̀ yìí pẹ̀lú gbogbo kọ́tọ́ jẹ́ tiẹ̀ tọ́kọ̀ wọ̀ ló fi sọ̀rọ̀ rẹ pé wọ̀ lọ́ ń jẹ́ báyìí tójú rẹ̀ mo fi bẹ̀ ọ́ aw anzaltahu fi kìtàbíkà àbí gbogbo ọkọ̀ rẹ̀ ìtọ́ sọ kalẹ̀ nínú àwọn tíra rẹ̀ láti ìtọ́ sọ kalẹ̀ fún níbi sí ìsúté lórí ìtànẹ́bí Muhammad al-Qur'an gbogbo ọkọ̀ rẹ̀ ti ń bẹ́nu rẹ̀ mo ìpè ọ́ sọ pé bò wíyà Allah bò wíyà Rahman gbogbo o ti lo kánẹ̀kù gbogbo ọkọ̀ tí Ọlọ́run sọ kalẹ̀ sínú ọtí ààrẹ o ti rí pé bẹ́ẹ̀. ọwọ́ ni aw alamtahu ahadan min àbí gbogbo ọkọ rẹ tó fi mú àwọn ẹ̀dá náà àwọn ẹ̀dá rẹ táwọn lè bọ́ sí lákọọ́lẹ̀ tí a kárí. awista fi ẹlẹ́mìlẹ́gẹ́ ibi indak àbí wọ́n lọ́wọ́ ọba ọ̀pá mọ́sọ́dọ̀ rẹ̀ àwọn òkòtò ọ̀tí ẹ̀ sọ fẹ́ni kankan kò sí náà tíra rẹ̀ ò mú ẹnì kankan ò mọ́. kó nìkan jẹ́ báyìí jẹ́ ń alikiyama wọ́n ní ẹ̀yìn tánẹ́bí òfin ọba rí tí ọmọ pé kọ́ ànẹ́bí lọ́jọ́ alikiyama pé pè mí báyìí ìtún jẹ́ báyìí ròyìn mi báyìí ń jẹ́ báyìí tọ́ba ti wá ṣe bẹ́ẹ̀ bí èrò tọ́ba fèmí ọlọ́run ó ṣe fún ọtọ́ ti fi orúkọ tọ́lọ́run ò tí ì fi mọ nìkankan tẹ́kùn nìkan lọ́mọ ó ti fi bẹ́ẹ̀ papọ̀. ọ wàá sọ pé antaj alalukura'an rọ̀bì akọlbì ìbẹ̀ ọ́ kó ṣe alukura'an ní olùlẹ̀ ọkàn mi olùrọ̀ ọkàn tó le koko táwọn òfin rẹ̀ báyọ̀ ń jowó èlé ọ̀rẹ́ àwọn èèyàn jẹ́ olùjìbìtì òun ṣe sìnà pé

ohun tí ó mú gbogbo ìbànújẹ́ mi kò fún mi salkurani ni olùmúkúrò múbànújẹ́ kúrò fún mi bákan náà wọ́dí àbá àmì ṣìṣe ní gbogbo òrònú tí ń bẹ̀rù pé wàhálà mọ́ ń bọ̀ fa àwọn tí wọ́n pààyàn láyà jẹ́ kálukùránì jẹ́ ó jẹ́ olùlé wọn dànù fún mi. àníbi tí yẹn bá kà tọ́wọ́ bẹ pẹ̀lú àdó àtàkà yìí ọlọ́run ó àbùkátà rẹ̀ sókè bàbá wa kéwù nìkan ti sọ fún ọlọ́run ọba mi wọlọ́dá mi wọ ní sìn ńlọ́lọ́wọ́ mi lẹ́yìn rẹ mo jẹ́ ọmọ bàbá mi ẹrú rẹ ni ìyá mi ẹrú rẹ ni ìjánu mi ọwọ́ rẹ lọ́wà ì ń bí ọ pẹ̀lú gbogbo orúkọ rẹ èyí tó fi sọ́ra rẹ ìyálà ọ̀sọ́ kalẹ̀ nínú tíà rẹ àbòfin ẹrú kan nínú ẹrú rẹ àbí ìtọ́ ọkọ̀ amọ́tò òfin mẹ́ni kankan àwa fẹ́ bẹ̀rẹ̀ sí pétọ̀ ì ń bí ọ sí kùránì ní ìtutù ọkàn mi ilé ọkàn mi gbogbo àwọn eléyìí aníbùkátà sí ní àǹfààní àwọn àdúrà tí ń bẹ nínú àwọn tíra ń júwe fún wa torí pé àfẹ́ ká lọ pé nǹkan míì lẹ́yìn ọba adẹ́dà wa tábà ti dúró lórí eléyìí wàláhì ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ́ ń bí kámọ́ òfìjọ́sìn fọ́lọ́run ọba kò ṣeé fowó ra o o lè lówó bùkátà tó ń bẹ lọ́hùn sí o lè rí ṣùgbọ́n kẹrẹ́ ọmọ ọba lẹ̀ pé áá àdúrà mi gbà inú kọ wá wá gbàdúrà rẹ̀ sọ́kànnù mẹ́ta tá a ti kà fún wa èyí ni ohun a ní fún wa lẹ́nìí ní pẹ̀lú ògo ọlọ́run á mọ̀ tẹ̀síwájú lórí àwọn òwúrọ̀ ọlọ́run retí kí wọ́n ṣàdúrà pé àwọn eléyìí mo rẹ́dì mo ti fẹ́ gbàdúrà wọn àti ìtayẹ ẹnu àlà níbi àdúà tẹ́lẹ̀ náà pọ̀ láwùjọ wa sòun àwọn àkòrí tí tún bẹ́ẹ̀ wájú tó ní í ṣe pẹ̀lú àdùhá òní eléyìí náà. alhamdulilayi rabbil alamin ọpẹ́ni fún aláwọ̀ tí ó ṣe nírọ̀rùn ohun tí ó ti bí ìṣẹ́jú bíi mẹ́jọ ní wákàtí kan tí a ti wà lórí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì àbẹ̀lọ́hùn nínú àánú rẹ̀ gbogbo bí a ṣe lé ọ̀rọ̀ náà kalẹ̀ lọ́wọ́ mọ́ṣáláàjì ó sì wá láǹfààní fún àǹfààní àwa tí a sì fẹ́ ṣe ìkúnlọ́ fún ètò yín gẹ́gẹ́ bí a ṣe síwájú ètò àlèhúdà Account number one is zero zero zero five one zero three one seven nine Jaiz Bank account wa. naam ìbéèrè kan ti wọlé ní orí kan níbi ìgbà kan. ìbéèrè tí ó wá wọlé nígbà tí ìdánilẹ́kọ̀ọ́ ń lọ lọ́wọ́ òun ni pé ìjẹ́ a lè yọ sọ̀látùl magribi lẹ́yìn ẹni tí kì í ṣáì tó bá jẹ́ pa lè yọ bò láṣẹ. alhamdulilayi wa salatu wa salam ala rasulillah wa alayhi wa sallam wọn jẹ́ a lè sọ̀látùl magribi lẹ́yìn tí kì í sọ̀látùl ìṣá tó jẹ́ pé sọ̀látù magrib òun jẹ́ olóko mẹ́ta ìṣáì jẹ́ olóko mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ni pé aníbùkátà kásẹ̀ wádìí jìnnà gbogbo àtàbá fẹ́ dá sí àlámọ̀rí ẹ̀sìn tá a fi ní pé nǹkan títí ń bẹ kún tó bí wa kún tó bá àwọn tó bí wa tá a fi pè é ní bóyá ìgbàlódé alákọ̀ọ́kọ́ lélẹ́yìí ni pé afáwa tí wọ́n béèrè bẹ́ẹ̀ ni ọlọ́nkọ́ bá ṣe dáadáa fún wọn ni pé aníbùkátà sí pé ẹni tó fẹ́ kí magrib yẹn kí ni ń ṣe tí magrib fi bọ́ wọn lọ́wọ́ ọ̀bọ̀dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé àwíjàre tẹ́sìn gbà láyè bóyá oorun ní etí àwáríkà tàbí gbáralé bóyá ó sùn lọ àbọ̀ gbàgbé àbí wàhálà kan ń ṣẹlẹ̀ tí wọ́n lọ mójútó pé bóyá ìjà tí wọ́n bẹ kúrò ń bẹ̀ ẹ̀mí lè lọ sí i ṣùgbọ́n pé ọ̀kẹ́ gbé magrebi jùlẹ̀ pé ẹ̀yẹn tí wọ́n bá kí wọ́n ti kíta lọ́wọ́ lọ́ọ̀kì irú rẹ̀ lọ́ọ̀kì jẹ́ẹ́jẹ́ rẹ̀ kò sì mọ wọ́lọ́run láforíjì ìtawà agbára lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tó bá ní usuru tí ẹ̀sìn gbà láàyè báwọn afọ onímọ̀ ṣe sọ kódà àwọn onímọ̀ záìbì àwọn fíkì wọn máṣe àbí ẹ̀kọ́ àwọn ní ti pẹ́ kọ́mọ́ bá pé àbí ìgbàlódé ni amúwá so a lè kí lẹ́yìn ẹni tí bá ń kírun ìṣá ìlọ́wọ́ nígbà tí torí pé irun méjì ọ̀bọ̀dọ̀ mọ́ ọ lọ lásìkò kan náà nu mọ́sálásí pé àwọn kẹ́ ń kí ìṣá ìlọ́wọ́ wọ́n wá ń kí magrib lábẹ́ àdísì pé ìzá òkè màtò sọ̀lá fàlà sọ̀lá ta ìlà sọ̀lá tó màkútùbà so ọ̀tún ni mo bá omi lọ látàrí báyìí pàápàá yọtọ ajé èyí tẹ́mọ̀ kí ó jákè tẹ́mọ̀ fi da mọ́sálásí ru tẹ́yìn ẹ bá jẹ́ bíi mẹ́ta yìí tó ń kí magrib kẹ́ ń kí ìṣá ẹ bá wá jọyìn àwọn tí ń kí ìṣá lọ́wọ́ nígbà araka méjì alákọ̀ọ́kọ́ sẹ̀kún ó jókòó láàrin rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nígbà tó bá yẹ ẹlẹ́ẹ̀kẹta táwọn dìde tí wọ́n fẹ́ lọ ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀yin ó do ẹ sálámọ̀ ẹ wà á tẹ̀ bá ti sálámọ̀ tẹ́ gbára ẹ jọyìn wọn níbi araka ẹyọ kan tó kù láti fi kí ìṣá ẹ̀ eléyìí ni tó dọ́gba nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀ fàpẹẹrẹ nínú fíkìwù ti àwọn tó masa bíi anabila abambẹ àwọn tó jẹ́ àwọn tó jẹ́ bí àwọn malikiya sàfihàn ni àwọn náà lọ́rọ̀ tó lórí rẹ̀ ṣùgbọ́n tí àtúnṣúmọ́ tòsí kálọ̀ wo sadul mustekna sọtọ́jẹ́ tí àbí tàwọn anabila pàápàá jùlọ sẹ́rù rẹ̀ tí sẹ́kì sọ́ọ́lì ọ̀sẹ̀mìn ṣe tí wọ́n ń pè ní sẹ́rù alimọ́mùtẹ̀ wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ń bẹ̀ wọn bá ti yàlẹ̀ dáhùn mọ́ níbẹ̀ nìyẹn. tó fáfà ní bóyá wà tí a ní ìbéèrè kan kejì sí láti lé láti gbọ̀wá sórí ẹ̀rọ zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one now. naam. ẹ ti wà pẹ̀lú wa. naam. ẹ ti wà pẹ̀lú wa. salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah amaleku. waaleykum salaam wa rahmatulah wa barakatu. naam. amaleku. naam a gbọ́dọ̀ yín dáadáa ìbéèrè mi náà tuntun wọlé láwọn tí wọ́n wò wá ní orí facebook káàkiri àwọn ni can someone brother or sister with the same blood can benefit our zakat pé ẹni tó jẹ́ ọmọ ìyá wa tí ẹ̀jẹ̀ jọ dà wá pọ̀ pé ǹjẹ́ ó lè benefit nínú zakat wa èyí tó dọ́gba náà rọ àwọn onímọ̀ òun náà ni pé a lè fún ẹ̀gbọ́n wa ní zakat bùkátà rẹ̀ ṣe dandan lórí wa sọ ní ṣókí. So, Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Nàìjíríà ní sọ̀rọ̀ láti Ṣakíù. Mo fẹ́ bèrè ní pé bóyá nísìnyí wọ́n ti ń kí ìṣá ìlọ, èyí wá rántí pé ìmọ̀ àti kí Ashri. Èèyàn lè kí ní lẹ́yìn wọn bẹ́ẹ̀. Ọ̀nà ìpò wọn ò tí kí Ashri bọ̀ tó ti kí Maghrib àbí? Bẹ́ẹ̀ni. Ṣé ọkọ bá gbàgbé, Ànábì sallallahu alaihi wasallam ní ẹni yóò tó bá gbàgbé láti ṣe sọ̀láàtì kan, ìgbà tó bá rántí yẹn kó kí i. so irú rẹ̀ náà òun náà lè kì í bẹ́ẹ̀ torí pé ìkéwú sókè ìkéwú jẹ́jẹ́ iná súnnà lọ́wà irú ilé ìlàsàlàyé ń jẹta tẹ́nìkẹ́ lọ́n gbé káàkiri pa ní òsì ìkọ́mà ẹ dákun ẹja mọ́ farabalẹ̀ tábà ń gbọ́ wá sí kọ́mọ́ jẹ́ pé a tún máa jẹ̀bi ọlọ́run lórí ìtọ́sọ́nà tí à ń gbìyànjú láti mú wa so ni pé kò mí ní kí bá nkewu ń gbà kéwú sókè ni wọ́n ṣe mi ọ̀kan jẹ́jẹ́ nìyẹn sùn ni kò sì rọrùn fún dá dúró torí nígbà wọn bá tó dé lájọ yìí wọn á lọ bá wọn níforí kẹlẹ ní àbọ̀rọ̀ dáyàtọ̀ lóbi jẹ́ pé irú òun náà òun náà jọ yìí wọn pẹ̀lú àníyàn àṣírí yẹn torí pé ó ní ẹ̀rí tó múnádóko pé ńgbà yóò tó bá rántí ẹni tó gbàgbé kó kírun rẹ̀ ló jẹ́ ni. ìbéèrè mi ẹni yìí ni tí yẹn bá gbàgbé ó ní if someone forgets to say ikoma does that solar stand or not yes it stands and it's correct and it's acceptable in sharia ó ti jẹ́ nìyẹn. àwa tí a bá fẹ́ ṣe ìkúnlọ́wọ́ bí a ti sọ síwájú zero zero zero five one zero three one seven nine òun ni àkáǹtì nọ́mbà wa ní Jaiz Bank títí ọ̀la tí ọlọ́run bá tún kádàrà tí a mọ̀ pàdé subhanaka allahumma wa bihamdika la ilaha illa anta astaghfiruka wa الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء